fún ní mi níkú níkú ẹ sókà three million naira wọn lè fáwọn dì ní àárọ̀ yìí èmi náà sì ní wọ̀rọ̀ owó lọ́dọ̀ yín ẹ dákun ẹ yọjú sí ẹjẹ àjọsọ baálẹ̀ odò ògùn baálẹ̀ àbà àbàdàn lọ́dọ̀ ògùn lọ́nà àbàdàn ṣiṣẹ́ yìn ẹ dákun ọ̀rọ̀ owó ẹjẹ ẹjẹ kájọsọ barista sanni àti barista sandra barista sanni bódìjà barista sandra ní mọ́kọ́lá ẹ dákun ọ̀dọ̀ yín ni owó gbà jáde ẹ bá wa ṣètò ẹ ọlọ́run ní báyìí lórúkọ jẹ́ o orúkọ tèmi ni akéwùgbà góòdù ọmọ akéwùgbẹ̀rú fẹ́ni tó bá ní ẹ̀rúnú tẹ́ fẹ́ mú wá wá zero zero five seven eight one eight one eight zero whatsapp number yẹn ni ká ẹ pè ó yá. orúkọ tèmi ni princess adéwùmí adélékè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi zero nine zero forty twelve thirty four seventy three akínyìn lórúkọ eh, olóòtú àgbà fún gbogbo ètò yìí alhaji abolade salami ẹ ṣeun. nọ́mbà wọn wọn ní ká má fi lè. ó dà ó yọ yọya nọ́mbà barista johnson kí wọ́n bá a pè. dr ọládọjà nọ́mbà mi ni zero eight zero five four zero zero eight seven one two. nọ́mbà barista zero eight zero seventy eight seventy eight twenty one twenty one barista ọ̀dẹ́yẹmí zero eight zero seventy eight seventy eight twenty one twenty one. ọlásìnbọ̀ johnson àtinúkẹ́ zero seven zero three nine zero two zero four four three. a kò dijọ́ mẹ́jọ o zero eight zero five seven eight one eight one eight ó dàbọ̀. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. fresh one zero five point nine fm professionalism nurtured by experience. ìkànnì fresh one zero oh five point nine fm eléyìí tó kalẹ̀ orin challenge nílùú ìbàdàn láti ń kàn sí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáyé akínyín ẹ kú sinmi òní lágbára ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ sinmi aláyọ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa ó ṣe láyé àti láàyè ìdẹ̀ra ní báyìí ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti sọ fún gbogbo èèyàn wípé àpapọ̀ ẹbí lọ́kùnrin lóbìnrin nílé ààrẹ òkúta ní tilé wọ́n ti yan Alhaji Kamarudin Adéwọlé Oyèdòkun Aréòkúta gẹ́gẹ́ bíi mágàjì ilé Aréòkúta látàsìkò yìí lọ ó di èèwọ̀ fún ẹnikẹ́ni láti máa fi ara rẹ̀ hàn tàbí pe ara rẹ̀ ní mágàjì ilé Aréòkúta lẹ́yìn tí gbogbo ilé tí wọ́n ti yan Alhaji Kamarudin Adéwọlé Oyèdòkun Aréòkúta ẹni tó bá ṣe bẹ́ẹ̀ yóò dàbí ẹni wípé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ń pe ara rẹ̀ ní nǹkan tí ò jẹ́ eléyìí ó sì léwu lábẹ́ òfin ilẹ̀ ìbàdàn àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ olùkéde olóyè nasiru karim areokuta olórí ẹbí àti gbogbo ẹbí lápapọ̀. dídùn dídùn ni ìrántí olódodo à ń fàsìkò yìí ṣèrántí màmá wa Victoria Ọlánrewájú òní ẹni tó jáde láyé lọ́jọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 2011 lónìí òde yìí ló pé ọdún mẹ́wàá eléyìí tí màmá onínúure tó ti lọ ojoojúmọ́ la ó máa ṣèrántí rẹ̀ màmá onínúure máa sùn láyà olùgbàlà títí dọjọ́ àjínde níbi típínyà kò ní sí mọ́ olùkéde mọ̀lẹ́bí agboola àti mọ̀lẹ́bí òní lápapọ̀ Good evening, you are listening to Fresh 105.9 FM. Please listen to this personal paid announcement. Kule Ade Homes is hiring full time marketers with good communication skills and sales experience. Minimum qualification is a national diploma. Salary is very attractive, including commission on every sales. Interested applicant should call 090 628 64490 or 090 628 64487. Visit our head office, 82 Brick House, MKO, Abiola Way, Ring Road, Ibadan. Ibadan kini so Fresh FM nìbàdàn làwà. You are Fresh 105.9. Right in the heart of the Asian city of Ibadan. This is Fresh Offense 105.9. Ibadan. Ibadan. Voice of the preacher. ó tún ti dé o. voice of the preacher tún ti dé ohun oníwàásù lè tó yí oh. àtúnjọ gbọ́ tọ̀sẹ̀ yìí o ká máa lè ní alábòókù six hundred ninety four point one fm. Ah. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. But when they run cry out of my place, ah, you teach them all. I'll give you praise, give you ẹ̀yin èèyàn ẹ bá ń porúkọ rẹ̀ o. ọlọ́run tójú kiri sí i ìwọ ni mo gbé o. ojú òdì ọ̀rá rárá rárá. sójà mi bá borí mi ọ̀tá ìgbà sọ kójú tọlọ́run mi. báwọn ìjì ayé bá rí mi gbé lọ ọ̀tá lè sọ tọlọ́run mi. ọ̀rẹ́ kálógun tó já ẹ̀ bá rí ọ gbé lọ ọ̀tá lè sọ kójú tọlọ́run rẹ ọ̀tá ibà yẹ̀gẹ̀ lórí Mósè àmọ́ ọlọ́run mi parí ìjà ó parí ẹjọ́ o omi ló gbé para ò lọ ìwọ̀n tọ́ta kò kì í yọ ẹ̀kọ́ rí. ọpẹ́ ló yẹ fún bàbá yẹn ọlọ́run tójú mi ti yọ. ojú kò lè tì rárá. ó dáyé ó tún dọ̀run. ọlọ́run tẹ́ kí yọ. sáyé. ìrọ̀rọ̀ bá mi ṣe. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dẹ̀ mú mi dàgbà ọ̀tá òṣèfẹ́ sọlọ́run ni. nítorí pé mo wá sáyé. ìwọ ló bá mi ṣe. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bàbá mú mi dàgbà ọ̀tá òṣèfẹ́ sọlọ́run awùkè kéékèèké àtòkè la. wọn ló ń bomi dùn wọn. bàbá nínú òkú wáyé o. wọn ló ń ṣàbò lórí mi. àwòwò ọlọ́run tó ní kiri tí o. bàbá o. ìwọ ni mo ń gbé ga o. mo ní bàbá mi mọ́. ọlọ́run táyé òye yà. rárá rárá. fẹ́ni tó lò bí. báyọ̀ mọ́ bá kọ̀ tí ó sọ̀rọ̀ yìí rẹ̀. ìbànújẹ́ ni fọ́mọ olóògbé bọ́mọ iléèwé bá kọ̀ tí ó kàwé já. ìtìjú ńlá ni fún òbí ọmọ àbí bó ṣiṣẹ́ bá kọ̀ tí ó gbàgbéga. ara mi ìbànújẹ́ ni nítorí gbígbà ṣìkì àìmọye òjò ló ti rọ̀ o àtó gbé kádàrá lọ tó gbá yànmọ́ lọ lọ àìmọye ìdí ló ti fẹ́ tó ń dojú ti kádàrá ọ̀pọ̀ ènìyàn o ìrànlọ́wọ́ rẹ̀ ni mo rí gbà wọ́n ní kò jẹ́ kíjígbé kádàrá mi lọ bàbá ìrànlọ́wọ́ rẹ mò ń gbà ọ́ wọ́n ní kò jẹ́ kójó gbá yàn mọ́ mi lọ. ó máa ṣe ó máa ṣe ó máa ṣe ó bàbá ó bá yé mi lọ́wọ́ ẹ̀gàn gbogbo. bàbá mi ò akérègbè ìmọ̀ ládùúgbò gbọ̀ngbọ̀ngbọ̀n dádì mi o. ìjìnlẹ̀ ìmọ̀ ládùúgbò yìí ọba tó gbọ́ngbọ́ngbọ́n yorí lọ yorí lọ ọlọ́run tó mọ̀ràn tẹ́nìkan ò mọ̀ mọ̀ mẹsáyà mímọ́ ọlọ́run àgbáyé àgbà tó dàgbà lọ́run Jehovah Shammah. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwọn. àìsí wọn rí ọ̀hún ọkùnrin ogun ni. kiri tọmọ kiri tọmọ. akọni. bẹ́ẹ̀ni níjà ẹ̀rọ kan níjà bẹ́ẹ̀ni níjà. ọlọ́run. ó fìdí gbọ̀ngàn. fìdí gbọ̀ngàn. ọ̀rẹ́. fìdí gbọ̀ngàn. ok. fìdí gbọ̀ngàn ó ẹ̀la ẹ̀la ó kàǹkà kàǹkà ó ríbìtì ríbìtì ó fẹ̀fẹ̀ fẹ́fẹ́ mighty warrior ọkùnrin ogun ni. ìrì gbọ́ngàn ìrì gbọ́ngàn ológun. ọ̀gbẹ́ni níjà ẹ̀gbọ́n níjà ọ̀gbẹ́ni níjà ó kiri. ajagun aṣẹ́gun. ìrì gbọ́ngàn ìrì gbọ́ngàn ìrì gbọ́ngàn. olúwa olúwa wa. olúwa olúwa wa. Ah, ọlọ́run orúkọ rẹ ti ní ìtò. orúkọ rẹ ti ní ìtò. ní gbogbo ayé. ní gbogbo ayé. ìwọ tó gbórúkọ rẹ ga jù gbogbo lọ. látẹnu ọmọ wọn látẹnu ọmọ mú lọ́lọ́run ti ń ṣe ìlànà agbára. The Lord is my time and the noise of many waters. Ọlọ́run ògo lílì rọ́bà. rose of Sharon. Roots of David. Jesus incomparable indomitable ẹ̀rù jẹjẹ ẹ̀rù jẹjẹ ẹ̀rù jẹjẹ. Worship his holy name. Ah, alala ó pọ̀ jù ìgbà kan glory very much. ọpẹ́ ló jẹ́ sí owó dúpẹ́ ọpẹ́ ló pàtẹ wá já sí fún mi ọpẹ́ ló jẹ́ sí owó dúpẹ́ ọpẹ́ ló pàtẹ ọpẹ́ ló padà wá já sí fún mi ọpẹ́ ló já sí ọ dúpẹ́ ọpẹ́ ló padà wá já sí fún mi. mọ̀rì má padà. ọpẹ́ ló jẹ́ sí olùfẹ́. ní gbogbo wọn náà. ọpẹ́ ló bàjẹ́ wá jẹ́ sí fún mi. mọ̀rì gbọ́pẹ́ ta fún wa. ọpẹ́ ló jẹ́ sí olùfẹ́. bàbá. ọpẹ́ ló bàjẹ́ wá jẹ́ sí fún mi. èèyàn tó yẹ ń gbọ́ Elédùmarè mo tún gbà jésù jíjí lójoojúmọ́ èyí tó ń ṣe fún mi lọ́nà wàrà. mo mọ̀ pé mi wá jọ́jú ọba wa gbọ́ pé. ìyàwó yẹ̀wò bàbá mi jésù. mo mọ̀ pé mi wá jọ́jú ọba wa gbọ́ pé. ọpẹ́ tí mo mú wá o. bàbá ọpẹ́ jésù ọpẹ́ ọpẹ́ mi ọmọ ọpẹ́ jésù ni mímọ́ wá gbọpẹ́ mi o. ẹ̀mí mo wá gbọpẹ́ mi. ẹ̀mí mo wá gbọpẹ́ mi o. ọpẹ́ rírí jẹ ọpẹ́ rírí mu sẹ. ẹ̀mí mo wá gbọpẹ́ mi o. lórí ẹbí wa sẹ. ẹ̀mí mímọ́ wá gbọpẹ́ mi o. orílẹ̀-èdè nàìjíríà yìí o. ẹ̀mí mo wá gbọpẹ́ mi o. bàbá wa gbọpẹ́ lórí. tọpẹ ni. ẹ̀mí ni mo wá tọpẹ ni o. bá a ṣe kú ká máa rere lóríṣiríṣi. ẹ̀mí ni mo wá tọpẹ ni o. èrè tí ó tọ́ sọ lọ́pẹ́ fi fún wa. ẹ̀mí ni mo wá tọpẹ ni o. ìgbéga ìbísí rẹ̀ sí lójoojúmọ́. ẹ̀mí ni mo wá tọpẹ ni o. bàbá gbọpẹ́ wa gbọpẹ́ wa. ẹ̀mí ni mo wá tọpẹ ni o. ọmọ gbọpẹ́ wa gbọpẹ́ wa o. ẹ̀mí ni mo wá tọpẹ ni o. ẹ̀mí ni mo wá gbọpẹ́ ni o. fresh fm nígbàdàn àwọn. jésù ya ilé mi o ṣàánú fáyé jésù ya ilé mi o ṣàánú jésù ya ilé mi ṣàánú fáyé mi Jésù ya ilé mi o ṣàánú fáyé mi nítorí ẹni tó bá yálé rẹ̀ adolóríire ẹni tó bá yálé rẹ̀ adẹni ìgbàlà nítorí ẹni tó bá yálé dolóríire láyé ẹni tó bá yálé rẹ̀ á dẹ̀ ní ìgbàlá. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. fire for fire ni fire revival fire revival twenty twenty one tọdún yìí tún ti kò èyí ti ṣe ti ìjọ christ revival miracle church fire revival tọdún tó kọjá àṣẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́lọ́ àyè débẹ̀ revival alágbára tó lu wá paláṣẹ fún referent pf ọwá pé kó máa wáyé lọ́dọọdún tọdún yìí la pàkórí ẹ̀ ní supernatural turnaround bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá títí di ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one fourteen to twenty first november twenty twenty one supernatural turnaround agbára ìyípadà rere látòkè wá nínú ayé onípojípo tó bá péjú síbẹ̀ kódà kọ́dún twenty twenty one yóò tó kọjá kó o tó rówó sáyé kódà kó kọjá tó kọ́ ọ má gbé nǹkan rẹ ṣe ọ yẹ káyọ̀ kí ọ kú oríire ọmọ tuntun ni o iṣẹ́ tuntun ipò tuntun ìrìn àjò ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́ wáyé dé fire revival tọdún yìí tí ó máa wáyé ní Christ revival miracle church number seven pf power crescent adéyẹmọlé out mọ̀lẹ́tẹ̀ ìbàdàn pàdé àwọn ẹni àmì ọlọ́run tó gbó kàn lọ́rọ̀ reverend Carl Menzoni láti Norway reverend Isaac ọmọlẹ́yìn apostle Paul alenuga reverend Benga kotila olórin ẹ̀mí níbẹ̀ láre tẹ́ríba atóríṣe olúwa lónìí bísí reverend pf and reverend co ọwá lólùg gbàlejò ọ̀yá revival twenty twenty one tọdún yìí ibẹ̀ ló ti tán mú. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. jésù ti ṣe ẹ̀kún ayọ̀ mi ó máa tún ti mọ́ ṣílẹ̀kùn ayọ̀ mi mo ti rí tèmi ṣe tó ti ṣílẹ̀kùn ayọ̀ mi ó máa tún dì mọ́ ṣílẹ̀kùn ayọ̀ mi mo ti rí tèmi ṣe. He has opened the door of my joy. No power can shut it anymore. I'm going to possess my possession. I'm grateful to you, oh Lord. I'm grateful to you, oh Lord. I'm grateful to you, oh Lord. I'm grateful to you, oh Lord. I'm grateful to you, oh Lord. Jésus, ṣílẹ̀kùn ayọ̀ mi, ó máa tún ti mọ́. Ṣílẹ̀kùn ayọ̀ mi, mo ti rí tèmi ṣe. me. Jesus ṣílẹ̀kùn ayọ̀ mi, ó máa tún ti mọ́. ilẹ̀kùn ayọ̀ mi mo ti rí tèmi ṣe. your royal majesty I lift you up. I lift you up. for your tender mercy for your supremacy unchangeable ọba. torí kò ṣílẹ̀kùn ayọ̀ mi ló wá mú mi gbé ọ̀gá. mo wá dúpẹ́ lórí ayé mi jíjáde mi kò ṣẹ̀yìn rẹ wíwọlé mi kò ṣẹ̀yìn rẹ àánú yìí lórí mi ẹ mà ṣe. jíjáde mi kò ṣẹ̀yìn rẹ wíwọlé mi kò ṣẹ̀yìn rẹ àánú yìí lórí mi ẹ mà ṣe. Jésù ti ṣílẹ̀kùn ayọ̀ mi kó má tún ti mọ́ ṣílẹ̀kùn ayọ̀ mi mo ti rí tèmi ṣe Jésù ti ṣílẹ̀kùn ayọ̀ mi kó má tún ti mọ́ ilẹ̀kùn ayọ̀ mi mo ti rí tèmi ṣe. Mo ti rí tèmi ṣe. He has given me the key of my success. He has given me the key of my breakthrough lọ́dún tí mo wà yìí èmi á rí bá ti ṣe máa tún rọ́nà gbégbá kò mà ní ogun èlé ní mi máa lálùyọ. náwó ẹ̀ sókè kó kálẹ́lúyà nínú ọdún yìí ẹ ò máa ní ogun ẹkùn sẹ́. mo ní náwó ẹ̀ sókè kó kálẹ́lúyà nínú ọdún yìí ẹ ò máa ní ogun ẹkùn sẹ́. Jésù ti ṣílẹ̀kùn ayọ̀ mi.

ṣílẹ̀kùn ayọ̀ mi mo ti rí tèmi ṣe. ọba mi tó ṣílẹ̀kùn ayọ̀ fún mi elédùnmarè ọba ọlọ́run mímọ́ mímọ́ òkúńlé tó solé ayé ró gbanigbani tá à ń sáyà ẹkùn ọkọ̀ fáráò gbogbo ìdílé ti jésì apáta ìsírẹ́lì jehova nisi jehova sábọ̀ jehova elohi jehova makandeski jehova tiskenu jehova jare ẹ ṣe bàbá. Ìbàdàn kí ni Fresh FM. Fresh FM nìbàdàn la wà. èmi dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ èmi dúpẹ́ mo dúpẹ́ mo mọpẹ́ wá Lord I thank you I thank you I thank you Lord I thank you for who you are. Thank you. àbámiṣeré lọ́rọ̀ o èlò mo fẹ́ kà nínú oore ẹ̀dá tó mọ rírì rẹ̀ kó jáde ga tí ó bá jàre bí má ṣe tí ó bá mímọ ìwọ o ọlọ́run mi ṣe mí o. ayọ̀ gbogbo ẹ̀ṣọ́ ọpẹ́ ẹ wo yìí ó ayọ̀ sí ọlọ́run wa. ẹ̀yin ènìyàn gbogbo ẹ̀ṣọ́ ọpẹ́ ẹ wo yìí ayọ̀ sí ọlọ́run wa. ọlọ́run ọ̀gá ògo. kọrin sí olúwa ẹ kọrin ọpẹ́ ẹ kọrin yìí sí wa olùkọpẹ yẹ. nítorí olúwa wà ní ọba gbogbo ayé jẹ́ kí ohun gbogbo tó ní ẹ̀mí kọrin rẹ̀ ga. ẹ̀rí ẹ̀rí ọ̀tún kò ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ pẹ́. ẹ̀rí ó wáyọ̀ ọ̀sẹ̀ orí wo you're i. ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Baba, mi ló nílé. FM nìbàdàn la Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. fire revival fire revival twenty twenty one tọdún yìí tún ti kò èyí ti ṣe ti ìjọ christ revival miracle church fire revival tọdún tó kọjá àṣẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́lọ́ àyè débẹ̀ revival alágbára tó lu wa paláṣẹ fún referent pf ọwá pé kó máa wáyé lọ́dọọdún tọdún yìí la pàkórí ẹ̀ ní supernatural turnaround bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá títí di ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one fourteen to twenty first november twenty twenty one supernatural turnaround agbára ìyípadà rere látòkè wá nínú ayé onípojípo tó bá péjú síbẹ̀ kódà kọ́dún twenty twenty one yóò tó kọjá kó o tó rówó sayé kódà kó kọjá kọ́kọ́ má gbé nǹkan rẹ ṣe. ó yẹ káyọ̀ kí ọkú oríire ọmọ tuntun ni o iṣẹ́ tuntun ipò tuntun ìrìn àjò ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́. wáyé dé fire revival tọdún yìí tí ó máa wáyé ní Christ revival miracle church number seven pf power crescent adéyẹmọlé out malete Ìbàdàn pàdé àwọn ẹni àmì ọlọ́run tó gbó kan lọ́rọ̀ Reverend Carl Menzoni láti Norway Reverend Isaac ọmọlẹ́yìn Apostle Paul alenuga Reverend Gbẹ̀ngà Kotila olórin ẹ̀mí níbẹ̀ láre tẹ́ríba atóríṣe olúwa lónìí bísí Reverend pf and Reverend co ọwá lólùgbàlejò ọ̀yá revival twenty twenty one tọdún yìí ibẹ̀ ló ti tán mú wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa dé etí gbọ̀ yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́tẹ̀ ńbàdàn ẹ máa bá wa ká lọ. ẹ jẹ́ kí a gbàdúrà. let us pray. bàbá wa ti ọlọ́run wa. our father and our God. a dúpẹ́ fún ọ̀rọ̀ tó ń jáde wá sí etí gbọ́ àwọn èèyàn rẹ lónìí. we thank you for the word of God that is coming out into the ears of your people of today. àlàáfíà ti ń bẹ nínú ọ̀rọ̀ yìí kó wọnú ilé yín wá. the peace that is in this world may enter your household right now. òkùnkùn tó ń bá ọ gbé kó jáde kí ìmọ́lẹ̀ kó sì jọba nínú ilé rẹ àti lórí iṣẹ́ rẹ àti inú ayé rẹ pẹ̀lú. let the darkness that is dwelling with you get out now from your life from your work and from your business in the name of Jesus. Jésù Olúwa wa. In Jesus Christ's name our Lord. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Mo ní ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. I declare again, glory be to God in the highest. Ìsọjí fire revival ti dé tán. The fire revival program has just stepped in. Káàkiri ìlú gbogbo ni ọwọ́ fire revival ti dé. Throughout all walks of life, the announcement and the fame of fire Reviver has escalated to. Mo sì dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èrè tí à ń gbọ́ àti ọdún tá a ti bẹ̀rẹ̀ sẹ́yìn. And we thank God Almighty from the great testimonies we are hearing since many years back that we have started this program. Láti ìlú gbogbo ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti máa ń rọ́ wá sínú ìpàdé yìí. From all walks of life, people come into this revival program. Ti ọdún yìí yóò wáyé ní on the fourteen to twenty-one November. This year fire revival program will come up between fourteenth of November to twenty-first of November. Torí náà gbogbo ènìyàn la pè. And so all of you are invited pẹ̀lú ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. for with God all things are possible. ní ọ̀sẹ̀ tí ó kọjá mò ń bá yín lórí ìkórìtà yípadà. last week I was passing a message to you that was titled the point of transformation. mo tún tẹ̀síwájú nípa ọ̀rọ̀ yìí bákan náà. I continue with this message again. kí ni a ń pè ní ìkórìtà yípadà. What do we call the point of transformation? Kí là ń pè ní ìkóríta ìyípadà? What do we call the point of transformation? Ìkóríta ìyípadà pín sí onírúurú ọ̀nà. It can be explained in diverse ways. Ìkóríta ìyípadà lè jẹ́ láti inú ẹkún bọ́ sí inú ayọ̀. A point of transformation or a point of change can be a change from from crying into joy ìkórìtà yípadà tún lè ti inú àìsàn bọ́ sínú ìwòsàn. Then a point of change also can change from sickness into healing. ìkórìtà yípadà tún lè jẹ́ láti inú ayọ̀ bọ́ sínú ìbànújẹ́. And another point of change can also be from the situation of joy turning into sadness and sorrow. fún àpẹẹrẹ kí nǹkan ti máa lọ dáadáa fún ènìyàn tẹ́lẹ̀ rí. for example for something to have been going on smoothly for one before. kí ó kàn ṣàdédé yí bìrì. and it just changed suddenly. kí ó wá dàbí ẹni pé nǹkan yẹn ò lọ dáadáa bíi ti tẹ́lẹ̀ rí. and it now seems everything are not going on smoothly as it was before. ẹni tí ó ti ń bọ́ àwọn ènìyàn tẹ́lẹ̀ rí. He that have been feeding a lot of people before. Tó wá di ẹni tí à ń bọ́. Now become a victim of being fed. Ẹni tí ó ti ń lọ ìrìn àjò tẹ́lẹ̀ ìrìn àjò òkè òkun tẹ́lẹ̀ láti rà láti tà wá di ẹni tí kò rówó ṣòwò mọ́. someone who was formerly an international business fellow now turned to someone who is now locally unnoticed and locally irrelevant ẹni tí ó ti gun ọkọ̀ tẹ́lẹ̀ rí wá di ẹni tí ó ń fi ẹsẹ̀ rìn. He that have been riding on a vehicle before now become one that is trekking along the road. ẹni tí ó ń gba ipò iwájú nílé ìwé wá di ẹni tí ó mú ipò ẹ̀yìn. A student that have been coming first in every examination now coming last in every exam. èyí náà gbé ní ìkórìtà ìyípadà ti búburú. This is what we can call negative turning point to such a fellow. ẹ jẹ́ ká kíyèsí ìtàn ẹnìkan nínú ìwé mímọ́ let's observe the story of someone in the bible. nínú èkíní kírónìkà orí kẹrin ẹsẹ̀ kẹsàn-án sí kẹwàá ni ọ̀rọ̀ yìí wà. this can be found in first chronicle chapter four from verse nine to ten. jábèsì là sọ nípa rẹ̀ níbí. we are talking about jabesh here. jábèsì ké pe ọlọ́run israẹli wípé ìwọ àbájẹ́ bùkún fún mi ní tòótọ́ kó o sì sọ agbègbè mi di ńlá. Jabez called on the God of Abraham said Oh, that thou would have blessed me indeed and enlarged my coast. Kí ọwọ́ rẹ kí ó wà pẹ̀lú mi. And that thy hand might be with me. Àti kí ìwọ kí ó má sì jẹ́ kí èmi ó rí ibi. And that thou wouldest keep me from evil kí èmi má sì rí ìbínú jẹ́. that it might not grieve me. ọlọ́run sì mú ohun tí ó tọrọ ṣẹ fún. and God granted him that which he requested. bóyá ipò tí ó wà tilẹ̀ dàbí ti jábèsì yìí. maybe the situation you find yourself is like that of Jabez. tó tilẹ̀ wá ń rò wípé ọ̀nà àbáyọ kò tilẹ̀ sí fún ọmọ rárá. and you are thinking there is no way out for you at all. mo ní ìròyìn ayọ̀ fún ọ lónìí. I have a good news for you today. ìròyìn ayọ̀ náà ni èyí wípé. this is the good news to you. kò sí o ohun tí ọlọ́run kò lè ṣe nínú ayé rẹ. there is absolutely nothing that God cannot do in your life. bí o bá lè jọ̀wọ́ ayé rẹ fún Jésù Kristi. If only you can submit your life to Jesus Christ. Kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. And confess your sin and forsake your sins. Ṣé o sì gba Jésù sínú ayé rẹ? And accept Jesus Christ into your life. Ìlérí Ọlọ́run fún ọ ni pé. The promise of God unto you is. Òun yóò bùkún fún ọ. He is going to bless you. Òun yóò dáríjì ọ. He is going to forgive you. Òun yóò ṣàánú fún ọ. He is going to have mercy on you. Òun yóò sì wọlé ayé rẹ sàn. And he is going to heal the land of your land. Fire for fire, àníkẹ́ fi ṣe. Fire revival fire revival twenty twenty one tọdún yìí tún ti kù èyí ti ṣe ti ìjọ christ revival miracle church fire revival tọdún tó kọjá àṣẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́rọ àyè débẹ̀ revival alágbára tó lu wá paláṣẹ fún referent pf ọwá pé kó máa wáyé lọ́dọọdún tọdún yìí la pàkórí ẹ̀ ní supernatural turnaround bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá títí di ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one fourteen to twenty first november twenty twenty one supernatural turnaround agbára ìyípadà rere látòkè wá nínú ayé onípojípo tó bá péjú síbẹ̀ kódà kọ́dún twenty twenty one ọgbọ́n yìí ó tó kọjá kó o tó rówó sayé ọ̀dà kó kọjá tó kọ́ ọ má gbé nǹkan rẹ ṣe ó yẹ káyọ̀ kí ọkú oríire ọmọ tuntun ni o iṣẹ́ tuntun ipò tuntun ìrìn àjò ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́ wáyéde fire revival tọdún yìí tí ó máa wáyé ní Christ revival miracle church number seven pf power crescent adéyẹmọlé out malete Ìbàdàn pàdé àwọn ẹni àmì Ọlọ́run tó gbó kan lọ́rọ̀ Reverend Carl Menzoni láti Norway Reverend Isaac Ọmọlẹ́yìn Apostle Paul Alenuga Reverend Gbenga Kotila olórin ẹ̀mí níbẹ̀ Lanre Tẹ́ríba Atóríṣe Olúwa lónìí bísí Reverend pf and Reverend co ọwá lólùgbàlejò fire revival twenty twenty one tọ́ tọdún yìí ibẹ̀ ló ti tán. ẹ jẹ́ ká gbàdúrà. let us pray. bàbá wa nípasẹ̀ jésù kristi. our father through jesus christ. ọ̀rọ̀ náà ni àwọn èèyàn ti gbọ́ sí etí ìgbọ́ wọn yìí. this message has been heard by these people. ọ̀rọ̀ náà ló ti wá sí etí ìgbọ́ wọn yìí. this word has come into their ears now. ọ̀rọ̀ náà ni wọ́n ti gbọ́ yìí. This is the word they have just heard now. Olúwa yí ayé wọn padà sí rere. Transform their life for better. Ní orúkọ Jésù sọ. So ìrìn àjò ìkorò ayé wọn di ìrìn àjò ayọ̀ mọ́ wọn lọ́wọ́. Lord, turn their sorrowful journey of life into a joyful journey of life. agbára láti súnmọ́ Ọlọ́run. the power to draw nearer to God. tí ohun gbogbo fi yí padà láti burúkú sí rere. that make all things that are about to change for better. kí olúwa kó gbé wọ̀nyí. may the lord endow you all. o ṣetán láti fi àdúrà ràn ọ́ lọ́wọ́. i'm ready to help you with prayer the more. níbikíbi. wherever. tó o bá wà. that you are. pè mí sí nọ́mbà yìí. call the man of God on this line. mo ṣetán láti dá ọ lóhùn. he's ready to answer you. zero eight zero three three two three four two eight eight zero eight zero three three two three four two eight eight ẹni tó ń bá ọ sọ̀rọ̀ yìí ni ìránṣẹ́ ọlọ́run wòlíì àti ajíhìnrere pf ọwá àlàáfíà ni fún yín àmín. The preacher of this message to your hearing is evangelist and prophet P.F. Owa. The peace of God abide with you all in Jesus' name amen and amen. ó dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí lẹ́yìn tí christ revival miracle church tó wà ní nọ́mbà seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdá ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀n yìí ní gbogbo ọjọ́ sunday bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ní ọlọ́run alààyè ti máa ń nawó agbára lórí onípojìpọ̀ àwọn èèyàn ní gbogbo ọjọ́ monday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ early morning with jesus àdúrà yìí máa ń bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́fà àárọ̀ sí àgọ́ méjì àárọ̀ ọjọ́ tuesday Sunday bẹ̀rẹ̀ látàgò mẹ́fà àrọ̀lẹ́ sí àgò méje lẹ́kọ́ bíbélì máa ń wáyé nínú ìjọ wa ẹ darapọ̀ mọ́ bàbá wa nínú olúwa ní gbogbo ọjọ́ Wednesday láti rí wọn fún kóhun tẹ́ ẹ bá fẹ́ rí wọn fún bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí àgò kan ọ̀sán bọ́bá di ní ọjọ́ Wednesday sí Friday ọ̀sọ̀ọ̀sẹ̀ àdúrà gbàyípo fún onírúurú oníkojìpo ènìyàn bẹ̀rẹ̀ látàgò márùn-ún rọ̀lẹ́ Thursday òní àdúrà gbára máa ń wáyé fún àwọn obìnrin oníyìnrere bẹ̀rẹ̀ látàgò méje àárọ̀ sí mẹ́sàn-án àárọ̀ ní Friday tó bá kẹ́yìn oṣù ní àṣálẹ́ agbára máa ń wáyé nínú ìjọ wa bẹ̀rẹ̀ látàgò mẹ́wàá alẹ́ di méjèèjì ẹ darapọ̀ mọ́ wa nínú àwọn ọ̀sìn wa tí ń lọ láàrin ọ̀sẹ̀ tàbí ká ẹ pè bàbá wa nínú olúwa sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three two three four two eight eight títí àkókò ìkan náà tá a tún pàdé lórí ètò ìkan náà lọ́sẹ̀ tí ń bọ̀ ọlọ́run reverend pf wa ló ní kí n sọ fún ọ wípé ìwọ kan lọ́dún yìí lórúkọ jésù. Èṣù ti Christ Revival Miracle Center níbẹ̀ ni àṣírí èṣù ti ń tú. Christ Revival Miracle Center.